ẹlẹ́ẹ̀kejì afrani aliyakin ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ làmọ̀dájú wọ́n lè bìyàn léèrè two times two yóò ní four ìmọ̀ nìyẹn wọ́n tún wá bílẹ̀ pé are you sure tó fi dán lójú ètò ìbá tún gbẹ pé are you sure ọba tó lódodo ó nímọ̀ two times two four lọ́jẹ́ àmọ́ mọ̀dájú ò ṣe fún ọwọ́ pẹ́kàn dẹ́rùbà lásán ìdẹ́rùbà lásán ó sì jókòó nǹkan míì ní two times two hakadal amr inda ba'd an-nas ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọmọ bẹ́ẹ̀ fọlọ òpin méjì àmọ́ njọ́ tí bẹ̀rù bá dé àmọ̀dájú tí òsì fi ń sọ̀rọ̀ pé sọ̀rọ̀ tí ọ̀kan ṣoṣo báyìí àwọn nǹkan tí ò tó kéèyàn máa ṣe èméjì lórí ẹ̀ yóò sì máa ṣe èméjì àti ká ṣoṣo yìí ká wípé ò tún gbọdọ sí lórí gbà mi orí òdodo

ìkan náà scientist lágbàáyé tẹ́pé eighties ni kò fẹ́ẹ́ mọ̀ pé nǹkan bẹ̀ ti ń jọ lọ́hùn ń gbọ́rọ̀ kòrónà dé tí wọ́n ṣe gbogbo wàhálà tí ò lójútùú fún ẹ̀ ní sọ pé àwọn ọ̀rọ̀ náà wáyà kankan mọ́ except the word is being delivered by God ọ̀rọ̀ yẹn kánú bílẹ̀ pé you mentioning God ìwọ́n dákọ̀ ọlọ́run sọ ọmọ ọlọ́run ni fọlọ́n ṣe jẹ́ nìyẹn ọba pẹ́ pé gbogbo ẹ̀dá máa ronú kan gbà wàhálà bá dé gbogbo nǹkan ń pè lẹ́yìn ọlọ́run ẹ̀ padà sọ pé ọlọ́run o ah ọlọ́run dákun mọ́ fi rẹ̀ hàn wá lọ́dọ̀ tó léwu jẹ̀máà àmọ́ mọ̀dájú pọ́lọ́ àníṣe èméjì lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta al-ikhlas èyí ò ní ẹ̀mí tó mọ̀ nípa ọlọ́wọ́ báyìí. ẹ má jẹ́ jẹ́ ọmọ pé kálímà la ilaha illallah tí nǹkan kan tó máa sẹ́kù ní kọ̀rọ̀ kan dún ẹ̀mí ẹ̀. àwọn afọ wa dhalika bi anna yakhlusu al-abdu li rabbihi ẹrú yọ fọrọ ẹ̀ máa sọ́jọ́ ọlọ́wọ́ bá rẹ̀ subhana wa wallahu azza wa jalla ni ọba ọlọ́wọ́ أو ولي أو ملك أو صنم أو جن أو غيرها فقد أشرك بالله ونقض هذا الشرط وهو الشرط الإخلاص téèyàn bá jẹ́ nípa pé nígbà tí ń jọ́sìn fọ́lọ́n ó wá tún máa papọ̀ mọ́ Ọlọ́run Ọba àbí jọ́sìn rẹ̀ ó tún lè yà ń bòmí ó lè yà á kọ́yà sọ́dọ̀ ànábì kí ànábì ìwọ ló ní o ànábì ìwọ ló ní o ẹlòmíì kọ́dà ẹlòmíì a máa pe ànábì ya Muhammad najini ya Muhammad wàhálà mi à ọ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ Ọlọ́run ní máa láyẹn àbí ẹlòmíì nítorí pé àáfàá ẹni rẹkẹ ní ó sì máa pè àwọn olùyàwó la a ní òsì wẹ̀lí yìí ọlọ́wọ́ bá ń bẹ̀ àwọn olùyàwó ń bẹ fún ọlọ́wọ́ lọ́nà láwọn ẹni àwọn ọ̀rẹ́ ti àwọn ẹni ayó tó ń ti bẹ́ẹ̀ wọn ò tọ́ ká máa pè wọ́n wọn ò tọ́ ká máa jọ́sìn fún wọn ẹlòmíì lè forí balẹ̀ fáwọn ẹni rẹ pé táwọn wà tó forí balẹ̀ fún táwọn tó forí balẹ̀ fún ẹ̀yin tọ́lọ́ ń fẹ́ràn fúnpẹ́ lọ́n fẹ́ràn àbẹ́yìíkéyìí nǹkan tó yàtọ̀ sáwọn nǹkan tá a sọ yìí táwọn èèyàn fi sọ̀rọ̀ ogún pẹ̀lú ọlọ́run nítorí pé yàrá ti ń ṣe bẹ́ẹ̀ orígun pọ́lọ̀ nìkan la máa ń sìn ó ti bàjẹ́ níbi orígun ìjọsìn èèyàn ẹ̀sìn tẹ̀ ti bàjẹ́ nìyẹn kálímà téèyàn wúyẹ kò ṣàǹfààní mọ́ ẹlẹ́ẹ̀kẹrin àsọdẹ́kù kíyàn ó sòdodo pẹ̀lú kálímà yìí wọ́n máa náà á ń yẹ kó lò wọ́n wà sọ́ọ́dìk fèdárìk Allah lẹ́yìn rẹ̀ kò sọ́ba kankan mọ́ mọ́jì ọjọ́ pé ọkàn ni ọmọ jẹ tó jẹ́ pé òun wí lódodo yòtọ́ bí kò kọ́lù bẹ̀ lìsáni tó jẹ́ pé tó ń wí lẹ́nu yẹn iná lẹ́mí rẹ̀ ń sọ wà lìsáni kọ́lùbà tó jẹ́ pé tẹ́nu rẹ̀ ń sọ àtẹ̀mí rẹ̀ ọ papọ̀ fàyín kọ́lá bí lìsáni fakọ̀t wà kọ́lù hù lẹ́m yóò mí bí màánà hà fàyín nà hà látẹ̀nfẹ́ hù tó bá lọ jẹ́ pé tó ń wí lẹ́nu ẹ̀mí rẹ̀ ọ̀gbá àbí tí ń bẹ lẹ́mí nkọ́lẹ̀nu rẹ̀ ń sọ jáde kálímà kàtà ìlú munafikin ọ̀rọ̀ yẹn padà sí pé èyàn padà jẹ́ kèfèrí náà ní gẹ́gẹ́ àwọn munafiki tó kù ó ń wí kálímà yìí lóòótọ́ ń wí láyé láyé lọ́la ṣùgbọ́n níbi títí lọ́ máa ń mi aago ń wí kálímà yìí lóòótọ́ ṣùgbọ́n níbi títí lọ́ máa ń mi fẹ́rẹ́ ń wí kálímà yìí lóòótọ́ ṣùgbọ́n tún lábẹ́ odò kan tí máa lọ pé yàkẹ́ ń bẹ́ńbẹ́ ògbóná ọ̀rọ̀ olè dàrú bẹ́ẹ̀ kó ṣe tẹ̀dídì òun náà ni almahabba a fẹ́ràn kalima yìí ilé yẹn ọmọdé tó bá gbọ́ pé there is no God but Allah there is no other God but Allah la ilaha illallah ilé yẹn ọmọdé pé kò sọ́ba kankan lẹ́yìn ọlọ́run ilé yẹn ọmọdé yẹn fẹ́ràn kalima yẹn kẹsẹ̀ pé yẹn ọmọdé tẹ̀yìn ò ní fẹ́rẹ̀ àbí tí mo sọ yẹn yàrá lé àbẹ́rẹ́ mọ̀ pé nígbà mi obìnrin a máa wà nílé ọkọ tí ò sì fẹ́ràn ọkọ wọ́n ní gbèsè ayé lágbájá àti lágbájá àti àwọn gẹ́gẹ́ ẹlòmíì ń bẹ́nu islam yìí ń wí kálímà láti ṣùgbọ́n ìgbésí ayé rẹ̀ ọ̀bá kálímà yẹn lọ kò fẹ́ràn kálímà yìí omi nǹkan kan bá rẹ̀ níbẹ̀ ni àfi ká ṣàtúnṣe á fẹ́ràn kálímà yìí tá a bá ń wí lẹ́nu fúnra wa inú wọ́n máa dùn pé tá à ń wí òdodo ni tá a bá ń gbọ́ táwọn yẹn bá ń wí inú wọ́n máa dùn bá a bá ronú kẹ́ni wọ́n máa dùn jàmáà àti inú àwọn tó kùnú kálímà yìí gẹ́gẹ́ bíi pé kọjá pé kálímà yìí láwọn ṣiṣẹ́ tọ̀ èèyàn kálímà yìí kọ́ wọn ṣiṣẹ́ tọ̀ èèyàn máa ṣiṣẹ́ lórí bákan náà ni pé èèyàn gbà èèyàn ní total acceptance bákan náà ìyẹn wàá ṣe kẹfìrí pẹ̀lú nǹkan táwọn èèyàn ń pè lọ́lọ́run pé irọ́ ìgbà ò lè jọ́ lọ́run wọ́n ní mà ń dára nítorí ọmọ adá àní èso lọ́run wọ́n ní mà ń dára àní ọ̀bà máa dá nítorí ọmọ adá àní ò jọ́ lọ́run irú eléyìí ènìyàn tó ṣe kálímà rẹ̀ lódodo so kálímà tó la ilaha illallah tá ń pè àgbà tábà tó ṣe kiri àgbà bàtà tẹ̀lé àdé aláàzọ̀ jẹ́